fótó orí afẹ́fẹ́ ètò tó fúnni lágbọ́n ètò tó fúnni lóye ètò tí gbogbo ayé gbọ́ ètò láwùjọ wa bàbá pẹ̀lú màmá o ó yá ká jọ gbọ́ o. ká jọ láwùjọ wa lẹ́tẹ̀ ètò tí gbogbo ayé gbọ́ láwùjọ wa. ètò láwùjọ wa ó dára láti máa gbọ́ ó tó ṣẹlẹ̀ pátá ìbẹ̀lẹ̀ ó ti gbọ́ brọ́dá sísá o ó ti yẹ ẹ jẹ́ ká jọ gbọ́. ó yá ẹ jẹ́ ká jọ gbọ́ láwùjọ wa lẹ́tẹ̀ tó ti gbogbo ayé ń gbọ́ láwùjọ wa. ètò láwùjọ wa a ó jọ máa gbọ́ ni ní wá zero one dot one òkè bèbí ògbómọ̀ṣọ́ bàbá ìrè. láwùjọ wa ètò tí gbogbo ayé pẹ́ tínú wọn dùn Jeremiah Oyeleke bàbá ìrere Semi Keke látọ́pẹ́ láwùjọ wa ẹgbẹ́ polówó yín wá kájé bùgbàjẹ́ ó yá let's go there. This matter we dey talk for everybody e don turn kasala many ti gbàgbé ọlọ́run wọn o many ti gbàgbé ìṣẹ̀dá wọn. ayé dẹ̀ ń jọ many people kọ́ wọn jẹ́ bọ́lẹ̀ ìjẹ́jà left and right and hospital gbàgbé ọlọ́run. àbẹ̀wọ̀n tí wọn ò gbọ́ kọ́ tẹ̀ wá jẹ̀kù rẹ̀ ayé dẹ̀ ń jọ àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé àdúpẹ́ lọ́wọ́ ọba tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo àdúpẹ́ lọ́wọ́ ẹni tó fún wa léèmí tá a mí sínú tá a fi ń jèèyàn tó bá gbà lẹ́nu wa kò sẹ́jọ́ tá a lè pè é. ló ń pọ́n ọmọkú lóko ìyá ọlọ́run gbogbo ọpẹ́ gbogbo ògo adá padà sọ́dọ̀ ẹ̀. àwọn kan ti rẹ̀wẹ̀sì lọ́nà. àǹfààní ńlá tún rì. Ah. immorality is the tune of the day. gbanigbani olúwa kọba kó gbọ́. ẹni tó ní ayé àtọ̀run àfògo fún ọ àfọpẹ́ fún ọ. àwọn àgbà tó wà lókè wọn ò dẹ tó kéṣe. Ah, bọ́gá mi ṣe máa ń sọ. lẹ́yìn ikú wọ́n ní ẹni tó bá láhùn òun ò sin ọlọ́run ọ̀sà tí ò tó ọlọ́run ẹni ò mọ̀ sìn ah, bàbá ìrere ẹ káre láì bẹ̀. ọlọ́run mo gbé e fún ọ lónìí ìwọ ló tó jẹ́ ìwọ ló tó gbà ẹ kú lé ń bíbí o. Tẹ́lẹ̀ ládùúgbò yìí ẹ kú ilé. immorality ti mọ́ wa lára prosperity ni ìyìn rere wa salvation ṣàlàdé sára fún àdúrà. ládùúgbò yìí ẹ kú ilé. God give am. nílé epo yìí ẹ kú ilé. nínú ilé yìí lágbo ilé yìí ẹ kú ilé. ìrònú wa rè àyípadà. gbogbo lọ́balọ́ba kí yín o. ẹ̀yin lóyè lóyè àṣeyín pẹ̀lẹ́. ẹ mọ̀ wulẹ̀ yín ẹ mọ̀ wulẹ̀ yín ìkànnì ayé kò tọ́ ẹ náà ni ọ̀hún náà ní dúró sí gbòòrò tí ń dun gbogbo gbòòrò nù. ẹ mọ̀ tún wá lọ béèrè mọ́ ètò yìí náà ni. láwùjọ wa ẹ kúkú ti mọ̀ pé ọ̀gá tíá jẹrimaya oyeleke bàbá àyìnrere ọmọ pupa bíi táyà mọ́tò àwọn lọ́lọ́ ń gbé kalẹ̀ kí mọ̀ tukọ̀ ètò yìí. wọ́n ń bọ̀ lọ́nà lágbára ọlọ́run wọ́n ti àwa wájú náà ni. ẹ wo a ti dé sórí ètò yín ètò wa láwùjọ wa nìyẹn lórúkọ gbogbo àwọn táàjọ ṣe fún ti tòní tí ó fi dún tí ó sì tún fi dùn dáadáa akéde ètò ńbẹ̀ńbẹ̀ tóyìn mákindé ni òun ló sọ pé iṣẹ́ ti yí ọmọ aláṣẹ jẹ òwò ti dé ọmọ aláṣẹ là lórúkọ ẹni tó jẹ́ olóòtú ètò ìyá wa dáadáa ṣeun adésínà àwọn ni wọ́n ń mójútó tọ́lọ̀ fi ní kó dàrú ẹ ṣe gan o àdúpẹ́ lórúkọ àwọn ẹnjìníà tá a jọ wà ń bẹ̀ adébísí àjàlá ọlábísí àjàlá àti kọ́pà gbogbo wọn àjọ ń bẹ́ńlẹ̀ agbára tá a jọ ń ṣe ni gbogbo bá a ṣe ń gbé sókè bá a ṣe ń gbé sọ́hùn ọpẹ́lọpẹ́ wọn ọpẹ́lọpẹ́ ọlọ́ọ̀ni. lórúkọ ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá tíá dọ́bù tọ́ilẹ̀. Jeremiah Oyeleke bàbá àyìnrere ọmọ pupa pupa pupa bíi táyà mọ́tò mo kí n káàbọ̀ sórí àkọ́tún ètò láwùjọ wa. ọ̀dẹ́lẹ́yẹ àìsáyà lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí jèjì alára yín rèé lórí atẹ́gùn ètò ọmọ bàbá wa yín ọ́ láròjẹ ẹni tó kí n káàbọ̀ sórí àkọ̀tun ètò tá a pè ní láwùjọ wa níkànnì ayé kò tọ́. ó yá pápápá. ẹja tó dálẹ̀ kẹ́ ẹ tó tún sàlọ́dọ̀ yín ṣébi tá à ń lọ lónìí. ayọ̀ tí kò lópin ohun kúkú yóò jẹ́ tiwa bá wa mọ́. tọmọdé tàgbà tó jẹ́ pé a lè ṣe ká mọ́ gbé lọ́wọ́ a lè ṣe ká mọ́ lò lójúmọ́ kódà a lè ṣe ká mọ́ jọ̀rẹ́ lẹ́nu lójúmọ́ ẹ̀ ń la lé lórí fún ti tòní. ọpẹ́ fọ́lọ́run lọ́kàn àti lóhùn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹlifóònù. ẹ kúkú mọ̀ pé láwùjọ wa la ń tá a pètò. òun náà ló ń tọ́jú. mo fẹ́ kájọ túṣu désàlẹ̀ kòkò lórí ètò fún ti tòní ni. ìfẹ́ ṣe tọ́jú wa síbẹ̀. àwọn kan máa ń sọ wọ́n ní ìjàmbá tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń gbé kì tá à ń gbé káàkiri ìjàmbá tó mú wọlé ó pọ̀ ìgbà táwọn mi ò bá tún sọ wọ́n ní àǹfààní tó mú wá ó pọ̀ ju aburú tí ń ṣe fún wa lọ láwùjọ tá a jọ wà. ìyá fi tó kọrin ayọ̀. Hmm èyí táwọn àjọ gbéyàwó lónìí nù. ṣèyàn fi jó kọrin ayọ̀ sí. ṣé aburú ẹ̀ ń ló pọ̀ ju dáadáa rẹ̀ lọ ni àbí dáadáa rẹ̀ ń ló pọ̀ ju aburú rẹ̀ lọ. ẹ wà kó àlàyé yín ẹ kó sí lábẹ́ tá mọ̀ pé ń tẹ́ ẹ sàn ó bẹ́ẹ̀. ṣẹ́gun fún mi máa fi jó kọrin ayọ̀ sí ṣẹ̀yìn á kọrin ayọ̀. tẹ́ ẹ bá ti pè wọlé ẹ bá wa ṣe pápá àpá ṣe mọ̀ pé àsìkò yìí kò tó nǹkan yín lára òun ló. ọ̀yá zero eight zero six one nine nine eight four five nine. ó gbé ẹlẹ́kùn ṣẹ́gun fún ẹ ṣé wàá fi jókòrin ayọ̀ sí orí wípé gbogbo ohun tó. ẹ gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí zero eight zero six one nine nine eight four five nine. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí. àwọn èèyàn tí ń wọlé ẹja mọ gbọ́n tí wọ́n fẹ́ sọ lápá bíi hello. hello. hello. hello rẹ fún ètò. ètò ni o. ẹ máa máa ṣe o. àmín àmín. orúkọ mi ni àlùfáà Sàràfàdín Kéwúlérè láti ìlú Ọ̀yọ́ Aláàfin. látọ̀yọ́ Aláàfin. bẹ́ẹ̀ni. bàbá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń lò yìí ṣé búburú ẹ̀ ló pọ̀ ju dáadáa ẹ̀ lọ ni. dáadáa ń bẹ́ ń bẹ́ tọ́pọ̀ hmm. hmm. ṣùgbọ́n ìdàkejì rẹ̀ náà ń bẹ́ ń bẹ́ fún àpẹẹrẹ hmm. fún àpẹẹrẹ gbogbo ìgbà àsìkò tí ò tí ì sí fóònù à ń kọ lẹ́tà ránṣẹ́ à ń hmm. kọ lẹ́tà kọ àdírẹ́sì sẹ́yìn bá fẹ́ tíráfù àpètò hmm. kọ àdírẹ́sì nàmbà báyìí báyìí báyìí ló ti sọ̀kalẹ̀ èyí mo sì ń bẹ̀ mọ́. bàbá ọ̀nà bò gan-an ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀nà bò ní fi ń gbà kó bá wa jù. ọ̀nà tó gbà kó bá wa ni pé fún àpẹẹrẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ hmm. ó ti tú ìdílé mi ká ní tá ń gbé kì í. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ti tú ìdílé mi ó ti tú wọn ká. Ah, ah, bàbá nǹkan kékeré yìí nǹkan kékeré la ló tú ìdílé ká. Ah, ó ti tú ìdílé mi ká lábàárí fúyì fóònù bíi pé yíyàwó ilé kọ́mọ rìsíìfù kọ́mọ rìsíìfù kan ó ti da ìdílé mi rú ah, ah. ìlànà kan lè yí o. nípa ìdílé tí mo sọ nípa pé bẹ́ẹ̀ bá ká pé èèyàn tọ́ọ̀bù ní ìsọ̀lù èkó àdírẹ́sì bàmí ń bẹ lómi ọ̀wọ́ àwọn èèyàn rẹ̀ títí títí hmm. kò ní láǹfààní àti rí wọn. ṣùgbọ́n ìkíní ni ó jẹ́ kán tó kọ̀nẹ́tì ara wọn padà bí àgbẹ̀ yìí ní ìsìn tó bá ti jẹ ní fóònù ara wa yàtọ̀ ní bọ́ọ̀sì ọ̀bù báyìí wọ́n bọ̀ wá sí ìgbé. ọ̀dà ẹja gbọ̀n tẹ́lómìnà sùn ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe hello ẹ kúrò níbi rédíò yín ẹ kúrò níbi rédíò yín. oníbàjẹ́. àmín àmín. lùtù wa bá sọ ọlá ni láti rẹ̀ sàpá. màmá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ là ń sọ̀rọ̀ lé lórí bó o ní ṣe ń kó bá àwùjọ wa. Ah, kódà aburú rẹ̀ pọ̀ dáadáa ju àǹfààní bẹ́ẹ̀ lọ. ó yà ẹja mẹ́nubà. ara lùbẹ̀ ni wọ́n ti ṣe yahoo yahoo ní ìsìn. yà á kílẹ̀ pé. jẹ́ ń gbàyàn ara rú rẹ̀ ìní àwọn míì ti fẹ́ra wọn lórí Facebook tí wọ́n ní ah. fojú kanra wọn tí wọ́n bá ríra wọn wà lóde ah, ah. aburú rẹ̀ pọ̀ dáadáa. ó pọ̀ ó pọ̀ o ẹ kú ètò kò ní bàjẹ́ kò sí tí ó láǹfààní tí ò ní láburú. Hmm, hmm. ọ̀dà ẹ ṣe gan ẹja tó gbọ́n tẹ́lómi ò sọ wọ́n ní kò sí tí ó láǹfààní tí ò sì tún ní aburú ṣé nǹkan kékeré ìgbà tí bàbá kan tiẹ̀ sọ́lẹ̀ kan ló dà dídé ó dà dídé rú. hello. hello ẹ káàkó ẹ kó ètò. ètò ni o. kò bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. àmín àmín. ìyẹ́rì ní sọ̀rọ̀ látọ̀dọ̀ ọmọ sí Ògbómọ̀ṣọ́. sẹ́ẹ̀rì hmm. gẹ́gẹ́ báwo èèyàn ti sọ. sẹ́ẹ̀rì hmm. tá à ń gbé yìí. Hmm. aburú bẹ̀ pọ̀ lóòótọ́. Ah, ah. torí wípé nínú ìdílé gangan. ayé ògbọ́ ọkọ gbọ́. Eh. bẹ́ẹ̀ táwọn èèyàn bá gbà pé lóòótọ́ aburú ẹ̀ ó pọ̀ ju dáadáa ẹ̀ lọ ẹ já wo ọ̀nà àbáyọ èèyàn kan ní a sì mọ́ lọlé ọ̀kí lẹ rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ gan hello hello ah ẹ ti wọlé hello. hello sir. hello. hello. à ń gbọ́ yín ẹ̀ ń sùn lẹ̀. ẹ káàsán sá o. ẹ káàsán o. gbogbo ẹ kú ètò yìí o. o o bàbá ó yá orúkọ mi ni misa adegoke, ètò yìí mm. ṣe rí nǹkan tí fóònù ń ṣe ní ètò yìí mm. ní eh, nàìjíríà wáyé báwa ní nàìjíríà mm. ó ti ó ti da ìlú rú. bàbá àwọn eh? èèyàn sọ wípé búburú rẹ̀ ó dáa ju àǹfààní tó mú á lọ kí wàá ní ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ ni pé ká padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀. à ká padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ bẹ́ẹ̀ni. ẹ dáhùn rò pé ó lè fọ̀nà àbáyọ nù àbí. bẹ́ẹ̀ni torí kò torí ń da rú. ó dà ẹja tó gbẹ̀yàn kan sí ká mọ́ wọ́n ní sẹ́sẹ́ àárọ̀ sẹ́yìn náà faramọ́. ló ń sọ̀rọ̀ látòdòrò mo kí wọ́n ní sẹ́sẹ́ àárọ̀. bàbá ń kọ́. bàbá bàbá bàbá ń èmi ò lè faramọ́ ká pẹ̀sẹ̀ sí àárọ̀. torí ibi ayé bá lọ lọ́yẹ ká máa bá yé lọ. ibi táyé bá yí sí ló yẹ ká yí sí. ká máa yí sí tẹ tó máa sọ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé aburú rẹ̀ pọ̀ ju àǹfààní rẹ̀ mm. pọ̀ ju aburú lọ. lọ́dọ̀ tí ibi tí kálukú lọ́dọ̀ tèmi ibi tí kálukú bá ń lò sí mm. ni ó sọ bí bá ń lò dára àbí kò lò dára. sọ̀nà ah. àbẹ́wò tẹ́mi kàn fẹ́ kíjọba ó ṣe ni pé mm. wọ́n mọ táwọn àjọkàn bá bẹ gbogbo jẹ́ lómi bá ti ń lò fún ìwà mm. àbàjẹ́ àwọn pípù yọ ọmọ rí kí wọ́n mọ jẹ́ kí wọ́n mọ gbá wọn bá yẹn mú tó bá ti ń gbá mú tán fìyà jẹ wọn mm. ẹ rí pa àwọn lọ àṣẹ tiwa lọ́nà tó gbà dá. ọ̀dà ẹ ṣe ẹ ṣe ẹ já máa lọlé ẹ já máa gba apá bíi lọlé. ọ̀dà ẹ já máa gba apá bíi lọlé gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ ṣé o adúpẹ́ àwọn kan sọ pé àǹfààní ẹ̀ ó dáa ju búburú ó pọ̀ ju ojú rí. lórúkọ gbogbo àwọn tá a jọ ṣe lórí ètò fún ti tòní tó fi dún tó fi dùn dáadáa lórúkọ àwọn ẹnjìníà tá a jọ ṣe ọlábísí àjàlá àti gbogbo àwọn kọ́pà àwàǹbì lórúkọ ìyá wa ṣeun adésínà tí wọ́n jẹ́ olóòtú ètò yìí lórúkọ ọ̀gá mi jeremiah oyeleke bàbá àyìnrere ọ̀dẹ́lẹ́yẹ Isaiah lórúkọ tèmi á tún máa pàdé tó bá di ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run bàbá àyìnrere wọ́n bọ̀ lọ́jọ́ mẹ́jọ títí dijọ́ mẹ́jọ tá pàdé zero eight one six nine nine one eight three eight four bye for now.